السلام عليكم ورحمة الله وبركاته إذا إجابة السري إتياض هجرة قلن على الزكاة أنني أبرع صفات وأنا ذكرت على ذلك هجرة 1448 بيتوا أبوكم شريعة يا مسلمين láti torí pé kàlẹ́ndà tuntun bẹ̀rẹ̀ ká máa kíra wa pé ewu ọdún tuntun tó wọlé pé ẹ̀mí ọ̀sọ̀pọ̀ rẹ̀ àbí ìgbà tí kàlẹ́ndà tó kásẹ̀ náà fourteen forty seven tó dọjọ́ rẹ̀ tó parí rẹ̀ ọ̀nà gbàdúrà láti wá fàdúrà wọnú kàlẹ́ndà tuntun gbogbo eléyìí náà bẹ́ẹ̀ lẹ́yìn nǹkan tó bá ṣẹ̀rí àmọ́ tọ́tọ́ pé mùsùlùmí ẹnu ọmọ àbá wọn ṣe rárá o òfin ṣẹ̀rí àtúnyẹ wa wípé ká máa kíra wa torí pé kàlẹ́ndà kan tẹ̀rẹ̀ pàápàá jùlọ kàlẹ́ndà hijra àdáda lẹ́nu ká tó wá pé kàlẹ́ndà mi fífi ìṣèṣì hijra. nítorí pé kàlẹ́ndà hijira àwọn sọ pé omi ìbẹ̀rẹ̀ ọ̀kan tán níjẹ́ olóṣù di nǹkan tí òdì ń tà wọn múlò lójú ayé ànábi sallallahu alaihi wa alihi bẹ́ẹ̀ ni kò bẹ̀rẹ̀ sí nílò àwọn ọjọ́ sísẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ àtàwọn ọjọ́ tá a ṣe nǹkan kan tá a fẹ́ ṣe tá a ṣe sí. òbóòlù tó wá di gbàgbára nínú ẹ̀sìn tó fi jẹ́ kótó kọ̀ọ̀kan tó ń kásẹ̀ fóònù dé yóò di nǹkan àjọyọ̀ yóò di nǹkan àti sórí rẹ̀ síra wa. àní èèyàn èèyàn èèyàn ẹlẹgbẹ́ rẹ̀ èèyàn ọmọ ìyá rẹ tó bá rí i pé òní ní òun pé ọdún báyìí látàrí wípé ọdún ti yípo ọdún mi ọ̀tún ti yípo lórí òun ọdún ọ̀tún ti lé kan lónìí a ó takò ẹ̀sìn ká máa kí kú ọjọ́ ọ̀bì ambos bọ́sì yóò wá pàṣẹ àjọyọ̀ ọjọ́ ọ̀bì báwo ni kàlẹ́ndà lásán láti lọ́jọ́ pọ́jọ́ yípo lórí tiẹ̀ náà táwọn á pe ara kú oríire ti kàlẹ́ndà tuntun tó wọlé ẹ̀mí ọ̀sọ̀pọ̀ rẹ̀ àìmọ̀kan àdádálẹ̀ lásán ìní gbogbo eléyìí. àwọn olùmọ̀sọ yìí pé ojoojúmọ́ ayé lọ́tún yípo lónìí ọdún ti yípo lórí èèyàn kan lọ́la ọdún yípo lórí àwọn míì lọ́túnla ọdún tún yípo lórí àwọn míì ojoojúmọ́ náà lẹ́wọ̀ á máa fi ṣe ẹ̀kú oríire òní o agbọ́pọ̀dún yín tún léta lónìí o á wẹ̀ o kí ni wọ́n ń wẹ̀ ẹ̀kú oríire pọ́dún yípo kí lóríire tó àánú yín pé ọdún ọjọ́ orí rẹ̀ ó ń lékún sí ó ń lékún sí ó ń lékún sí bẹ́ẹ̀ ló ń jìnà sí Allah bẹ́ẹ̀ ni àti rọrùn wọ̀ rẹ ló kéré jọjọ kí ló rí rí tó àmì. ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ òní khayru ummati man tala umruhu wa hasuna amaluhu. ẹni tó lóore jù nínú àlùmọ́ mi ẹni tẹ́ni rẹ̀ gùn iṣẹ́ rẹ̀ wá sùn à iṣẹ́ rẹ̀ dára. ẹni gùn ọjọ́ rí àfi kí bá jẹ́ ẹni tí ń ṣe rere. tí mójú tẹ̀sùn tó fẹ̀sùn fẹ́rẹ́ rárá tí ìyàbá ajẹ́ni tí mójú tẹ̀sùn ẹ̀mí rẹ̀ wá gùn àjọyọ̀ lọ́wọ́ kan wọ́n lè jù lọ́kàn ń ni mo tó bẹ́ẹ̀ ni mo jù lọ kìí ṣe ṣe kò ń jẹ́ pọ̀ oríṣi eléyìí lábẹ́ òfin òsínbẹ̀ ká máa àtẹ̀jíṣẹ́ tí ò wúlò má kọ sẹ́ni kankan pípẹ́ happy new hijra calendar year ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ kó kọ sẹ́ni pẹ̀lú wọ́n tán láti kọ́ sí ọgbọ́dọ̀ dáhùn ọgbọ́dọ̀ dáhùn kó fi yé pé ọ̀dà kankan mà kò sí mẹ́sìn wa àmọ̀tíra ẹni pé kàlẹ́ndà kan bẹ̀rẹ̀ kàlẹ́ndà kan parí kí ni àtọ́sí ẹ náà tọ́lẹ́ni tó jókòó kalẹ́ńjọ́ náà tí ọ̀gbá fi tẹ́ rẹ lọ màtíra náà ti ń kí wọn kó oríire pé kàlẹ́ndà kan bẹ̀rẹ̀ ó lè lọ́ fi tẹ́sí ìwọ gbọ́ nǹkan ti fi ọ́ nítorí pé nǹkan tó ṣe wọn àdádálẹ̀ lásán yìí oríṣi ilé abẹ́ àwọ̀ òde ká gbẹ́sìn wáyé fọ́nrán wa lọ láti máa ṣe àmúlò rẹ̀ bí ó ti ṣe ti yọnu sí wa láyé àti lọ́la gbẹ̀ngà al-qiyāmah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.